Yoruba, Unit 31. In Unit 31 and some of the units that follow, the careful listener will notice that the tape and the printed lessons occasionally disagree with respect to tone and or vowel length. At each of these points, the recorded form is typical of one dialect of the language, and the printed form is typical of another. The student should notice and copy the pronunciation which his own instructor prefers. Basic Dialogue, Dialogue for Learning. mọ̀wá mọ̀wá kó mọ̀wá kó mọ̀wá mo fẹ́ kó mọ̀wá mo fẹ́ kó mọ̀wá ọ̀rẹ́ mi mo fẹ́ kó mọ̀wá ọ̀rẹ́ mi mo fẹ́ kó mọ̀wá. dùn dùn dùn púpọ̀ dùn púpọ̀ yóò dùn púpọ̀ yóò dùn púpọ̀ inú mi yóò dùn púpọ̀ inú mi yóò dùn púpọ̀. ìyàwó ìyàwó nìyí nìyí mí nìyí mí nìyí ìyàwó mi nìyí ìyàwó mi nìyí orúkọ orúkọ. Mary, Mary, ní Mary, ní Mary, orúkọ rẹ̀ ní Mary, orúkọ rẹ̀ ní Mary, ìyẹn, ìyẹn, nìyẹn, nìyẹn. Tom nìyẹn Tom nìyẹn ọmọ ọmọ ọdún ọdún ẹ̀fà ẹ̀fà mẹ́fà ni mẹ́fà ni ọdún mẹ́fà ni ọdún mẹ́fà ni ọmọ ọdún mẹ́fà ni ọmọ ọdún mẹ́fà ni nìyẹn nìyẹn jẹni nìyẹn jẹni nìyẹn ẹ̀rin ẹ̀rin mẹ́rin ni mẹ́rin ni ọdún mẹ́rin ni ọdún mẹ́rin ni ọmọ ọdún mẹ́rin ni ọmọ ọdún mẹ́rin ni.